bridge kẹ̀lẹ́ ń pè ní asirat asirat bridge yìí ẹnìkan ò ní wà lè jẹ́nà láì kọjá mbẹ́ kò sẹ́ni tí ò ní kọjá mbẹ́ dìwé tí kálukú fi gbà kọjá mbẹ́ ọ yàtọ̀ síra wọn àwọn kan lọ kalibarikọ ẹgẹ́ bí tima, fúrú o ti dé o ó ti kọjá lọ àwọn kan lọ ka ajawidil khayl ẹgẹ́ bíi ẹṣin tó fast àwọn náà lọ kálukú categories bí sẹ́yìn rẹ bá ti dáa tó ni bẹ́ẹ̀ náà ni mẹ́ẹ̀ bá ń travel àyè náà bó bá ṣe lówó lọ́tọ́ ló ṣe gun flight tó dáa bẹ́ẹ̀ ń lọ Saudi Arabia ní ìsọfẹ́ ṣe ó múra tí ọba lówó lọ́wọ́ kábú ní ọmọ wákàkiri àtàwọn tọ́jọ́ àbí Nàìjíríà yà wò ní ọmọ wákàkiri mọ̀tò bá ń bẹ lọ́wọ́ ẹ̀ yọ máa fi yẹ ẹ̀sẹ̀ bá ń wá. KLM, first class náà mo tán fẹ́ àwọn ti á sọ pé ẹ bẹ́ẹ̀ bá ń gbé mi sísẹ́ ìlú ẹ̀ ibi ìrù lọ́nà lọ́hùn sí ń sá ti dán ni bó o bá ṣe dáa tó níṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe kọjá lórí àṣàrà tuntun nígbà tí ànábì ròyìn ẹ̀ sallallahu alaihi ó ní àléhà kàlàlíp ṣe ń mọ olúfòfó kì í sí ìyàwó irin tí wọ́n máa bí mú dòrò jáde kúrò nínú Kanga, sẹ́yìn máa pè yọ sẹ́nu báyìí ní kọlọkọlọ kọlọkọlọ ẹ̀yìn tẹ́ ń pè ní kàlàlébù nù ọjọ́ wọ́n ní orí ọ̀kẹ́ àṣíráfin nì bó ṣe rí lọ nìyẹn irin yẹn kọjú sókè lọ́wọ́ àná wọ́n tún wá ní yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀ ọwọ́ á mú omujà bẹ lọ ànábì lóró yẹn fún wa sallallahu alaihi wasallam èyí wà máa lọ mẹ ó rí pé bẹ́ẹ̀ bá lajú kalẹ̀ gan ọmọ àwọn obìnrin tó gbẹ̀sẹ̀ sí tẹ́sẹ̀ rẹ̀ òfin ní gún sómúsómú nìyẹn ọlọ́wọ́ ẹni ẹ̀yin kèfèrí kí ìyàwó lè bá àmọ́yà fún yín ojú yìí kókó ń bẹ̀. lẹ́yìn wọn àgbà náà fàstábà kò sírọ́. fàstábà kò sírọ́. làwọn náà bá jọyìn àwọn tí ń lọ àlùjánnà àtẹ̀ntì ń lọ kejì ẹ̀ náà àwọn náà bá ń lọ síbi àṣàrà àwọn náà fẹ́ gba àṣàrà tó kọjá. ẹ dákun ẹni tó lajú lé ọ̀rọ̀ náà lọ bó wà lẹ́ni wọ́n ṣe kí ni wọ́n jà sínú náà ni. abẹ́ àṣírọ́tù yìí òun ni jahannama wa òun ni àríyí jahannamu tọ́lọ́hún wí bẹ̀rẹ̀ kí àríyí jahannamu lati kuntum tu'adun. àríyí jahannamu lati kuntum tu'adun. ẹ bá ti jáde lókè àṣírọ́tù yìí tọ́ba ti lè já bíríìjì ni jísírù ni tọ́ba ti lè já ọpa rínu ọjà anáńtẹ̀rù ẹni tó wá rínu gan tí ọjà aná pọ̀ báwo wá rẹ̀ tí òṣojú ń bẹ̀ ká pé ọtọmátìkì ní jíjẹ àti ẹ̀ kò sí dáwọ́ tì ń bẹ̀ ọlọ́run fàánà yóò bọ́ sọ́rọ́ fàánà yóò bọ́ sọ́rọ́ ìkànnì.